الحمد لله رب العالمين حمدا طيبا كثيرا خلق كل شيء فقدره تقديرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وصلي وسلم على أشرف المرسلين وإمام الأنبياء نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سلام الله عليكم ورحمته وبركاته أدوك فون الله وبركاته àtọ̀rọ̀ àlékún kí á ti gẹ̀fà níwà Muhammad sallallahu ta'ala wa sallam ọlọ́run ọba tí ó kẹwa ní ìkẹ́ tó pọ̀ tí ó sì ń bùkátà ká máa dúpẹ́ fún lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ tó ṣe fún wa wọ̀dẹ́fà ankun mina nikom atọ́síyà ọlọ́run ọba ò jẹ ọba tí a sá fún pálapàla tó bó ti ẹka sá fún tó níwájú ẹ̀ àti láwájú òfin ẹ̀ gbogbo ká máa dúpẹ́ fún àti ká máa tẹ̀lé tọlọ́run ọba yóò máa ṣàlékún kọ́lọ́mbà ó máa lékún àpọ́nlé tó ṣe fún àwa ẹrú ẹ̀ ni ọlọ́run ọba dá wa ní pípé ó dá wa lẹ́ni tó rẹwà ọlọ́run sì fẹ́ ká máa ṣe hùwà ẹwà ó dá wa lẹ́ni tí ó máa ṣọ̀ṣọ́ tí a sì gbọ́dọ̀ kọjá ẹnu àlà ọlọ́run bá lórí ọ̀sọ́ ṣíṣe náà ẹwà tara wa fúnrara wa gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ náà ni ẹwà nǹkan tá a máa fi sára wa tí òun èé ṣe ara oríkèé wa fàyínà Allah ta'ala jamilun yuhibbul jamal ọba wa nífẹ̀ẹ́ dáadáa ó nífẹ̀ẹ́ gbogbo ohun tó bá rẹwà tí ò sì kọjá ẹnu àlà òfin rẹ̀ tó fi mú àsìn tó tẹ̀ wá lórí ba fún wàtàjámùlì àkóónù fi israel jísí tàbá wo ẹwà tàbá wo ìmọ̀ sọ̀sọ́ àbí ìmọ̀ ṣe ẹwà ó bẹ̀rẹ̀ ń bi ká tún ara ṣe ká mú nǹkan tí ó bá bá mu kúrò lára tó yẹ ká mú kúrò nínú ẹ̀ ní ká tún mú nǹkan míì wá síbi ara tí ò sábòrún bí ká mú wá èyí tó bá yẹ ká fi sílẹ̀ ń bẹ̀ ká sì fi ilẹ̀. fa'amma ma yusha wa akhidhuhu èyí tí a mú kó lára pàkọ̀dìbà yánà wọ́rọ̀ Rasulullah sallallahu ta'ala sallam òjíṣẹ́ ọlọ́run ti sàlàyé ẹ̀ fún wa o láfi ń sọ pé tá a bá sọ̀sọ́ tàbá sí ẹwà kásà kíyèsí ìlànà ọlọ́run tó fi rán ànábì Muhammad sallallahu ta'ala sallam tí ó sẹ́ nǹkan kan kù nínú gbogbo àlámọ̀rí ìgbésí ayé wa pátápátá nínú àdíì tó wá látọ̀dọ̀ Imam Bukhari àti Imam àwọn nǹkan márùn-ún kan bẹ ọlọ́run ọba ó dá mọ́ wa pé ká máa fi jọ́sìn àkọ́kọ́ ń bẹ al-istidad al-istidad yìí ó ní halkul ana ká máa múrun abẹ́ ká máa mú kúrò ẹlẹ́ẹ̀kejì ó ní al-khitan ká máa dá abẹ́ dídá abẹ́ kọ́tù jẹ̀mí al-jildati lẹ́tí لأن بقاء القلفة يسبب بقاء النجاسة المتحكنة فيها أو abẹ́ran tó síbo abẹ́ pàápàá jùlọ لا كوكو ká mú yẹn ká sì kúrò ń bẹ̀ òun ni alikitan ara ọ̀sọ́ ni tó jẹ́ tara ara nǹkan tí ó sì mú ẹ̀gbin kúrò lára ni tó sì mú àlékún àlàáfíà tó mú bá ara ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì alikitan ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kọ́sù ṣáàrì ó ní ká máa mú irun mú ká máa gbọ́n kúrò ń bẹ̀ ká máa fá òun kó mọ́ wànátfùl ibtì yóò máa jẹ́ lẹ́ẹ̀kẹrin ká máa tu irun abíyá ẹlẹ́ẹ̀karùn-ún tẹ̀kìlímù azọ́fìr bó ṣe wà ní àdísà anábìnú sallallahu ta'ala wa sallam ká gé ìkaná wa mímú àwọn nǹkan wọ̀nyí kó ẹ̀sìn ni kódà mina sunnati al-qadimati allati ikhtaraha al-anbiya wa tafaqata alayha ash-shara'i gbogbo àwọn ànábì ọlọ́run tó ti rán sáyé òun nínú àwọn nǹkan tó jẹ́ pé a fẹ́ kó sẹ́kù sí ara òun ni léhìá irun àgbọ̀n torí pé wọ́n látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala wa sallam wọ́n ni khaliful mushrikin ẹ rí dájú pé ẹya ẹyàtọ̀ sáwọn irun àgbọ̀n pọ̀ nínú ẹgbà wá mi áàfò léhà pé construction ó yàtọ̀ sí wáfìrù tí ń sì ń túmọ̀ sí nǹkan kan náà gbóló ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé túmọ̀ kan náà ni mú wá ẹlẹ́ẹ̀kẹta náà ẹgbà wá míì aófò ẹ jẹ́ kí yín ó pọ̀ náà ẹ̀bá kan náà ẹgbà wá àríkò ẹ fi gbọ̀n lẹ̀ ẹ jọ̀wọ́ lẹ̀ àwọn olùmọ̀ wípé tó jẹ́ pé تدل على وجوب توفير لها وإبقائها وتعريم حلقها أو قصها ó ń túmọ̀ sí pé ọ̀ràn ẹni ká fẹnu gbọ́n lẹ̀ lọ́kùnrin obìnrin kó ní irun ohun gbọ̀n tẹ́lẹ̀ òun ni ó sì fa tó bá hù torí pé ó ti dèèmọ̀ fóun kama tadullu lil hadith ala wujubi ohun tí yán kọ̀ fún wa nípa kíká fòun lẹ́ẹ̀kọ́ wá ṣe gègèrè síbẹ̀. walakinna shaitan zayyana likathiri minan nas mukhalafata sunnati nabi sallallahu ta'ala alaihi wasallam in tó yà nílẹ́nu wá ni wípé ìdàkejì àtòjìjẹ́ rẹ̀ òun lè sọ wá gbé wá gẹ́gẹ́ bó ṣe ṣe àwọn ṣẹ́ kọ́ sí àwọn kèfèrí nípa àwọn nǹkan wọ̀nyí ó wá jẹ́ pé èṣù bá wọn débi pé gbogbo tọ́lọ́run bá ti sọ pé ó dáa ni ò ní dáa lójú wọn tọ́lọ́run bá wá sọ pé nǹkan kan ò dáa nǹkan yóò wà rẹwà fàṣọ́rù yahlikuna lihahum wọ́n wá dẹni tí ń fá irun gbọ̀n àbí kí wọ́n ó gé e mọ́lẹ̀ wàyíwà fìrúnà ṣẹ̀wàríbàhùn irun mú wá ga gègèrè èyí tá a ní ká fi sílẹ̀ wọ́n mú kúrò èyí tá a ní ká mú kúrò wọ́n fi ilẹ̀ kàmì annáhùn náà ka fàrí kọmìnà nọ́ọ̀sì يرتكبون ما نهى عنه النبي صلى الله عليه وسلم في صبغ صبغ الليها أو اللحية nínú rẹ̀ òun la tún ti ráwọn èèyàn kan tí wọ́n ń pa irùngbọ̀n láró tá a sì kọ̀ fún wọn láti parùngbọ̀n láró bisawad pẹ̀lú aró dúdú tá a sọ pé haramu ni láti ẹnu àti láti inú súnà tànàbí sallallahu alaihi wasallam wa amara bitaghyiri shaybi bẹ̀gẹ́rì sawad irùngbọ̀n tí wọ́n ní wọ́n ń pa láró dúdú yìí irùngbọ̀n tí ewu ti ń sẹ́yọ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni a lè pa irun orí tó jẹ́ ewu láró àmọ́ bẹ̀gẹ́rì sawad kò ní jẹ́ dúdú gbogbo eléyìí sallam ló pè asákèésí ẹ̀ fakhalafa haula rasul àwọn èèyàn wá sọ wípé bá ànábì ṣe lakalẹ̀ kò dáa tó kò bójú mi lọ́dọ̀ tiwọn wọ́n ní à àwọn àdẹ̀ntàn pè ní bàbá àbí bàbá àgbà alẹ́bẹ̀ sallallahu ta'ala sallá nínú àyíta àbí òrẹ́ta rọ́jà allahu ta'ala ni wọ́n ní qawmun yaqdubuna fi akhir zaman yaqdubuna fi akhir zaman bi sawad ka hawasil hammam àwọn èèyàn kan nígbà tásìkò ayé bá ń tán lọ wọ́n àdẹni tí ó máa fi aró dúdú wọ́n máa fi parun àgbọ̀n wọn tí ti ń sẹ́ funfun àbírun orí wọn la yaruhuna rayhatal janna wọn ò ní gbọ́ràn àlùjànnà àdísà anábì sallallahu ta'ala wa sallam nínú apákan àwọn èèyàn apákan àwọn èèyàn yẹ́jùn bẹ́ẹ̀nà ni máa fi àtẹ́yìn wọ́n pa nǹkan ìdá méjì wọ́n papọ̀ àkọ́kọ́ yóò gé irùngbọ̀n rẹ̀ wàyó sírígùl báàkì mí ní àbísàwà èyí tó bá kù yóò àfaró dúdú rẹ̀ yóò fi nǹkan dúdú yóò fi pa pé asáfẹ́ dán afẹ́ dán òun mọ̀ pé afẹ́ dán afẹ́ dán afẹ́ sọ̀sọ́ ó lẹ́nu àlà lójú ọ̀nà ọlọ́run kàmàzáyàna ṣetán lèbádì nìsà apẹ́ka àwọn obìnrin èsù rá wọn mú òun náà pè nǹkan kan lọ́sọ̀ fún wọn kí ni náà akhidu hawaji bihin wọ́n mú irun gbangba irun òkè ojú wọn wọ́n mú kúrò irun wájú wọn ojú wọn wọ́n mú kúrò òun ni namisu alẹ́dì láàánà nàbí sallallahu ta'ala sallam ń fa àlátì òjíṣẹ́ ọlọ́wọ́n ba sallallahu ta'ala sallam ó sẹ́bi lé àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú irun bí ojú wọn kúrò àtàwọn tí ń bá wọn mú kúrò yálà wọ́n fòmíì sí àbí wọn ò fòmíì sí kí wọ́n ń pè lọ́sọ̀ọ́ òjíṣẹ́ ọlọ́run bá sẹ́bi lé wọn ibi sì ní kéyàn ojúnà sí kẹ ọlọ́run torí pé ànábì sallallahu ta'ala nínú àdífì rẹ̀ ó ní ọ̀rọ̀ àdífì yẹn rawahu al Bukhari wa Muslim wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé láàna ànáàmìsọ́ wà lìmùtànáàmìsọ̀ ẹni tó ní ẹ bá mi múrun ojú kúrò àbẹ́ni tí ó bá mú kúrò tó bá fìmí sí àbí ò fìmí sí kí wọ́n yàn jìnà síkẹ̀ ọlọ́run ọba ni o èyí tí wọ́n ṣe yẹn tí wọ́n pè lọ́sọ yìí nítumọ̀ gangan tẹ̀gì yìí rún lè kálíkìlà ìyí ẹ̀dẹ̀ ọlọ́run padà ni nínú kàtẹ́sù sì máa ń pàwọn yẹn láṣẹ ni sùràtù nìsà áyà ọgọ́rùn kan àti mọ́kàndínlógún tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ bá ń wò láti àyà ọgọ́rùn kan àti mẹ́tàdínlógún one seventeen kò bá dáa èṣù ní bó o ti ṣe dá àwọn èèyàn ń jẹ́ kí wọ́n máa rò lọ́kàn pé ọ̀ọ́dá wọn dáa tó àfi káwọn ó tún ra àwọn dá mú gbọ́ wọn kò sí nǹkan kan mìíràn bí kò ṣe àwọn òrìṣà wọn kò sí nǹkan mìíràn bí kò ṣe èṣù alágídí kan. ẹ tẹ̀síwájú. ọlọ́run ti fi gégùn. ọlọ́run fèsù gégùn. ó wí pé. nígbà tó ọlọ́run fèsù gégùn. èmi yóò kọ apá kan tí a yàn nínú àwọn ẹrú. ó ní èyí wàá mú àwọn apá kan gbogbo wọn lé bọ́mọ́ mi lọ́wọ́ o torí pé torí wọn ló fi fòun gégùn. ó ní òun ní jẹ́ kí gbogbo wọn bọ́ wọn ní lọ lọ́fẹ̀ẹ́ láàyè náà. èmi yóò kọ apá kan tí a yàn nínú àwọn ẹrúsìn rẹ dájúdájú dájúdájú èmi yóò ṣì wọ́n lọ́nà òun ó ṣì wọ́n lọ́nà èmi yóò mú wọn gba èròkérò èmi máa mú wọn gbèròkérò èmi yóò máa fòrò wọn tó bẹ́ẹ̀. bá a bá ti ń ro bá a bá ti ń bá wọn ro tọ́lọ́run làwọn máa ro nǹkan míì pé ẹ má gbé yẹn wá. tí wọn yóò máa gé etí àwọn ẹran ọ̀sìn. ara aburú yẹn nìyẹn wọ́n máa gé etí ọ̀sán àwọn sọ fún wọn pé dábàá lélẹ́yìí ṣé kò wá láàlì mo ti gbọ́ lẹ́kṣọ̀ wọn lórí eléyìí wọ́n fẹ́ lójú dáadáa níbi tó ti ẹ̀ká jìnà sí ká máa fi aburú sí àwọn dáàbà ọ̀kan nínú àwọn aburú táwọn lẹ́ran máa fi sẹ́ran nìyẹn wọ́n mọ̀ gé létí wọ́n ní àmì tẹran àwọn ẹran wọn nìyẹn wọ́n mọ̀ gé wọn lóríkèé wọ́n lè máa lẹ̀ wọ́n níná tójú náà sì dápa sí wọn lá wọn ní àmì ẹran tàwọn nìyẹn èṣù ní òun ó bá wọn débi pé wọ́n mọ̀ lérò kérò wọ́n mọ̀ di àdìsọ́kàn burúkú wọ́n sì mọ̀ gé àwọn ẹran létí àti kí tó ni èmi yóò sì fòró wọn. ọlọ́run ó fòró wọn. tí wọn yóò máa yí ẹ̀dá ọlọ́run padà. títí tí wọ́n fi yí ẹ̀dá ọlọ́run padà ẹ̀rí wọn ó yí ara wọn gan padà ẹ tẹ̀síwájú. ẹnikẹ́ni tí ó bá mú èṣù ní ọ̀rẹ́ láì jẹ ọlọ́run dájúdájú ó ti ṣòfò ní òfò tí ó hàn gbangba. àwọn nǹkan tá à ń sọ yìí táwọn èèyàn ń pè lọ́sọ yìí ìyẹ́ ẹ̀dọ̀ ọlọ́run bá padà ni èyí tó tiẹ̀ wá burú jù bẹ́ẹ̀ lọ àwọn ọkùnrin ẹnìkan ń bẹ náà àwọn èèyàn wa ti ń bẹ lamẹ́ríkà wọ́n láwọn ọkùnrin ti sọ wípé wọ́n tẹ̀ tí wọ́n sì ti àpúrúfù ẹ̀ pé kò sí tó burú ń bẹ̀ wọ́n fún freedom total freedom hundred percent freedom òní wọ́n fi ń lo ayé ń bẹ̀ kò sẹ́nìkan tí ń bẹ́ nìkan sọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ lábẹ́ ìjọba àwọn obìnrin wá ní báwọn ti ń gbáyé pẹ̀lú obìnrin ó sọ àwọn àwọn fẹ́ change sọkùnrin àwọn ọkùnrin ní àwọn ò fẹ́ jọkùnrin mọ́ èyí táwọn ṣe tó èyí tó kù táwọn ń lò láyé obìnrin làwọn fẹ́ jẹ́ ẹni tí ń bá mi sọ̀rọ̀ yẹn ọlọ́run sì rí ọkùnrin tí wọ́n ti sọ́dọ̀bìn kìí ṣe pé òun gbọ́ sétí lásán so àwọn apá àwọn medical doctor ibi tó bá yẹ kán dálu wọn ó dálu ibi tó bá yẹ kán dí wọn ó di ibi tó bá yẹ kán fádànù wọn ó fàdànù ẹ sì rí pẹ́ nìhun tẹ́ bá rí lóòótọ́ kìí sọkùnrin mọ́ ọ̀kan ń bẹ táwọn èèyàn máa ń ṣe láwùjọ wa ń bí nígbà tí mo wà ní ilé kéwọ́n bàdàn ó ti pẹ́ ní senior eh, secondary school wọ́n máa ń wòran ẹ̀ báyìí tóun bá múra tán ọkùnrin lòun òun ò gébì kankan kúrò lára ẹ̀ ṣùgbọ́n tó bá múra tán bẹ́ẹ̀ bá ń wò fún wákàtí kan ẹ lè gbà pé kìí ṣe obìnrin òun fi ń pawó ti ẹni gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n gbé ṣépè ni wọ́n gbé owó irú àwọn èèyàn wọ̀nyẹn ni wọ́n sì gbé ṣépè nínú rẹ̀ bákan náà zayyana ṣètọ́nù libadi nisa wabari shabab ìtọ́ọ̀láta àzọ̀fírihim òkàlábàtà lè sunnati rasul sallallahu ta'ala sallam ẹwọ ìkanná táa pè ní ẹ̀sìn àwọn ànábí ọlọ́run tó sáájú nípa gígé tó fi dórí ànábí wa sallallahu ta'ala sallam èso wá sọ fún wọn pé ẹ máa fílẹ̀ ẹbẹ́ rí ti kìnìún kí ló kọ kí ló wá kí ìtọ́ láti àdọ́ọ̀fìr èsù pa wọ́n lásẹ̀ ẹ̀bẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí fi sílẹ̀ tẹ̀ṣẹ́bù hamilu kùfààrù mukhalafatan li sunna wa kullu hadhihi al-umur allati yaf'alunaha min haqqin liha níbi fífàrùgbọ̀n níbi pípa ẹrùgbọ̀n tí ń sẹ́ funfun tí ń sẹ́ ewu ní àáró níbi mímọ̀ fèé kánálẹ̀ àti káwọn obìnrin máa yẹ irun wo wọ́n fi míì sí sàràsàrà báyìí tí wọ́n gbà yí pé ìbáwọn ṣe wà yẹn kò dáa tó ọlọ́run tí ọlọ́run bá gbìyànjú ní kèsí tó subhanallah wàlà haúlà wàlà quwwata billah ṣe bí nítorí ká mọ́ yẹ́dẹ̀ ọlọ́run padà ṣe bí nítorí ẹ̀ ló fi jẹ́ pé bíbú ni ló fi jẹ́ èèwọ̀ nínú sunnata nabi sallallahu ta'ala sallam wọ́n tó bá sọ pé ẹnìkan ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ gẹ̀dẹ̀ àbí ẹlẹ́ẹ̀kẹ́ kan sóhun gangan ló lọ ra ẹ̀kẹ́ ló bá sí ẹ̀kẹ́ rà àbọ́lọ́run ba ló dá àbẹ́lẹ́nu gbọ́ọ́rọ́ àbẹ́nu imú gogoro àbọ́lójú rán gẹ̀dẹ̀ tó pé àábí ẹni tí ń sọ yẹn léèrè sóhun ló lọ sí yẹn ojú fún ara àbí ń ṣe ṣe sẹ́mọ̀ pé yẹ káfí nǹkan ẹmọ lọ́run ni ojú rogodo ó sì dogodo lóòótọ́ ojú rangàdàn ó rangàdàn lóòótọ́ ètè fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí lóòótọ́ sẹ́mọ̀ pé inú sọ́ọ̀sì kan pé orí pa ọ̀dọ̀ ọlọ́run ọba wá yẹ pé fatabarakallahu ahsanul khaliqin ní bá dé ìbú lọ́dọ̀ ẹ̀dá ibi táwọn èèyàn ti ń sẹ́ bá nìyẹn nínú sọ́ràtù fàtẹ̀ sọ́rà 20 kìíní ẹ̀ 36 35 àyà kẹjọ afaman zuyyina ń bá wọn wí púpọ̀ o ǹjẹ́ ẹni tí a ṣe iṣẹ́ burú rẹ̀ ní ọ̀ṣọ́ fún. ẹni tí ó ń wo nǹkan tá ti ń ṣe tá ń sọ pé aburú ni tó ń wá ń wò pé kí ni. tí ó sì ń wò sí iṣẹ́ rere. tí ń sọ pé kí ló burú ń bẹ̀ ǹjẹ́ mọ̀ gbọ́ lọ́wọ́ pé àwọn ń ṣe bẹ́ẹ̀ yẹn kódà in fact nígbà tá a bá lọ sí ní France òun tẹ̀ ti France dé ni kódà kí yẹn kọ́ mọ̀. àrẹ́bí ṣíbúrámbì ṣíbúrí gbogbo ògbésẹ̀ wọn kọ̀ọ̀kan lẹ́ẹ̀mà tẹ̀lé hátà lọ́wọ́ dákàlú jóhùrà dọ́bìn tán bá wọ ohò agilítí ẹ sì bá wọn wọbẹ̀ láwùdù wọn bá ṣe rìsáàjì lórí ohò agilítí èyí ṣe tíṣìṣẹ́ ọlọ́run fi nǹkan yẹn ṣàpèjúwe wọn níbẹ̀ ilé oorun ni kò sí tán lè dánwò láburú láwọn tí wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ àmìnà tàjámọ̀lì lẹ́dí ṣàrá òlọ́wọ̀rọ̀ sóòlù sọlọ́lọ́wọ̀ tààrọ̀ sálám àtàjámọ̀lù fílìbàsì nínú nǹkan tí èsè ara gangan tó jẹ́ pé àmọ́ mú wá bá ara ni òun lásọ ọlọ́run bá sì ṣe lọ́ṣọ̀ọ́ ó ṣe lọ́ṣọ̀ọ́ ó ṣe lẹ́wà ó ṣe níyì ní suratul A'raf sura keje aya 26 ya bani adama qad anzalna alaykum libasan yuwari sawatikum libasan yuwari sawatikum warisha walibasu taqwa dhalika khayr ẹ̀yin ọmọ ádámà ẹ̀yin ọmọ ádámà dájúdájú dájúdájú aṣọ kalẹ̀ fún yín ẹ̀wọ̀n kan aṣọ aṣọ kalẹ̀ adá aṣọ ní jẹ́bẹ̀ torí pé òjò ní láti sánmà kìí gangan ọlọ́run sì ló gbólóhùn aṣọ aṣọ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ pé aṣọ kalẹ̀ ìtumọ̀ ẹ̀nìyẹn adá irin ọlọ́run sì ló gbólóhùn pé wà anzalinal hadid aṣọ irin kalẹ̀ inú ilẹ̀ láti ti mú bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ fún wa ń bí wà anzalina ọkọ̀dẹ̀ anzalina aleikum libasa ẹbánká aṣọ àwa ti sọ aṣọ kalẹ̀ fún yín ìyẹn ni pé adá aṣọ fún yín tí ẹ ó máa fi bo ìhòhò yín tí ẹ máa fi bo ìhòhò yín àti ọ̀ṣọ́ àtọ̀ṣọ́ àti pé aṣọ ìbẹ̀rù ọlọ́run ló dára jù òun ló dára jù Èyí ń bẹ nínú àwọn àmì ti Ọlọ́run. Nínú nínú àyà mi, Suratul Araf kan náà 31, Ya bani Adama khudhu zinatakum inda kulli masjid. Ẹ̀yin ọmọ Ádámà. Ẹ̀yin ọmọ Ádámà. Ẹ máa ṣe ọ̀ṣọ́ yín. Ẹ máa ṣọ̀ṣọ́ yín. Nígbà yòówù tí ẹ bá ń lọ sí ààyè ibùjọ́sìn. Tẹ́ bá lọ jọ́sìn fún Ọlọ́run ọba Subhanahu wa wọ́n mọ̀ kán bí ń léèrè pé ẹ̀ ń tòde bọ̀ ni àbẹ́ ń lọ yẹn sọ pé ọ̀kan kan nu méjèèjì ò ṣẹlẹ̀ mò ń lọ mọ́síjìdì ni kì í ṣe pé ẹ̀yìn aṣọ kan tó jẹ́ pẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yóò mọ bùkátà kọ́lọ́mọ́jú ohun tó sẹ́gbẹ̀ẹ́ yín mọ́ tí wọ́n bá tún fẹ́ ti sọ̀lá tó lè jàmáà gẹ́gẹ́ bí àṣà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wọ́n á rè bóyá bí oṣù méjì méjì lásán ó tó máa rí fífọ̀ tàbí kójú bẹ́ẹ̀ lọ ẹ wọ̀ sọ pé ń lọ mọ́síjìdì wọ́n mọ̀ bí ń léèrè pé ah, ah, ń gbọ́ ọ̀lẹ́ tò déédéé káyìn lọ́bi kankan mọ́síjìdì mo ti ń bọ̀ ọlọ́run fẹ́ ká máa sọ̀sọ́ bẹ́ẹ̀ yá bá ní adam kódò sí nẹ́tàkùn indakoli masjid ẹ wá rí ọlọ́run fèrè gúnlẹ̀ wa lórí pò ń dá aṣọ fún wa so náà ló wá di wípé ká tún wá wọṣọ lọ́nà tí ó gbà bí ọlọ́run nínú bíi ti báwo bíi ti báwo àtàjámúlò fi libas mọ̀tìlóògùn afẹ́ká wọṣọ ẹ̀sìn ni ló já mẹ́rí ẹ̀ wá báyìí ṣùgbọ́n a gbọ́dọ̀ wọ aṣọ gbéraga torípé ànábì sallallahu ta'ala sallam náà rìjálà anis balisiab ó kọ̀ fún ọkùnrin kásọ wọn kọjá kókó ẹsẹ̀ ìsìbáàlù yẹn gbogbo ẹni tó bá kéwú tí ìbá salábòsí tí àbòsí rẹ̀ tí ó sọ dẹni òkùnkùn lọ́jọ́ gbé lálkìyàmà ìtumọ̀ rẹ̀ ni pé ìrìsáàlù hátátàlì kàbẹ́yìn torí pé títú táwọn olùmọ̀ tú sí pé kásọ kọjá kókósẹ̀ ní jésbàlì àdíìsì míì gbé jáde yẹn ó gbé jáde tó yanjú sáká tí òkan rẹ̀ tiẹ̀ pé ní isbah tó yẹ pé kíkọjá kókósẹ̀ gangan ló wá wà á akhbara anna man jarra thawba nínú ọ̀rọ̀ míì òjíṣẹ́ ọlọ́run náà tó wá wọ́ aṣọ ẹ̀ ńlẹ̀ kùyàlá ní ti fáàrí ti yanràn làmìyànzòrì láàwì ilé ọlọ́run bò níwò wà annan musbil ẹ̀ńtàṣọ ẹ̀ kọjá kókósẹ̀ ìtàbí ń tu sí ẹ̀ńtàṣọ ẹ̀ kọjá kókósẹ̀ ni pé eléyìí tí a bá ń sọ wípé ìtumẹ̀ ẹ̀ ní ìtumẹ̀ ní òǹdè kan ti dénú àdísì tó jẹ́ pé má asfala kààbẹ́yìn aṣọ tó bá bóyá aṣọ tòkè àbí tìsàlẹ̀ tó bá yẹn lè kọjá kókósẹ̀ báyìí fàfinari ẹni yẹn tó wọṣọ yẹn ó jóná o inú ló fi jẹ́ pé ó gba tó wá ń sọ tí ò lámọ́lẹ̀ bẹ́ẹ̀ a máa kó sábẹ́ ètò àkọ̀yádà yẹn ni tá a fòyí tó fòtó lé gbogbo ẹ̀ pé bí àpò òun ló ṣe tàfsírù gbogbo ẹ̀ wà á nà mùsùlùmí nínú àwọn tí ọlọ́run ní bá sọ̀rọ̀ lọ́jọ́ gbẹ́dọ̀ kìí àrùn ọ̀kan nù wọn lẹ́ntà sọ ẹkọjá kókósẹ̀ ìbáàjá sọ tòkè àbí ìsàlẹ̀ táǹpé ní sókòtò wàlà yá ń zoro ilé yìí ọdẹ ẹlẹ́ẹ̀kejì ní pé ọlọ́run ní wò wọn wàlà ìzàkíhìm ọlọ́run ní fọ̀ wọn mọ́ kò ní yọ̀ǹda wọn pé wọ́n ti fírì wàlà hum adabun alim aya alukuran gangan ló gbé jáde ǹjẹ́ sọ́látò alimọ̀rọ̀ nǹkan yẹn lápá àbìkan àwọn anna Allah la yaqbalu salata rajulin musbil ọlọ́run ní gba sọ̀láàtù ẹnìkan tó jẹ́ pé aṣọ rẹ̀ ẹ̀tún ò aburú mi látún nìyẹn o yóò tún sí sọ̀láàtù ṣòfò wàhádà min azami wa'id ìbínú àtọ̀rọ̀ líle tó ga jù òun ọlọ́run bá ti sọ tó máa jẹ́ ẹ̀san ọgbẹ́ni tó bá ṣe àwọn nǹkan wọ̀nyí tí ó máa ọlọ́run bá ń gbàtà sọ̀rọ̀ ọ̀rùngbọ̀n lẹ́ẹ̀kan ọlọ́run fóbìnrin tó bá fóbìnrin ẹsẹ̀kẹsẹ̀ ní òwà dànù kò sẹ lọ́hùn ọlọ́run bá dá wa léèyàn ó dá wa lákọ ó dá wa lábo ó fi súnà ẹnìkọ̀ọ̀kan ó fi tì í ìyá wa ọmú sálámà rọ́dí aláwọ̀ tààrẹ ó ní kólútù yá Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run kéfà násùnáhùn aw kayfa tásùnáhùn nìsá bídò yóò lè hìn aṣọ tí ó wà sẹ́kù sísàlẹ̀ nígbà tí ó jẹ́ gbàgẹ̀rẹ̀ aṣọ nígbà táwọn obìnrin bá wọṣọ tán báwo ni ó ti máa lọ báwo ni ó ti rí òjíṣẹ́ ọlọ́run ní yorùkí náà ẹjọ́ ń lọ mọ́ lọ bí ìka tàbí kó bẹ́ẹ̀ lọ díẹ̀ tí ó sẹ́kù sísàlẹ̀ táàbù mọ́ pé ń gbàgẹ̀rẹ̀ kóńtù ó ní ìdán tábùdú òjíṣẹ́ ọlọ́run ó mọ̀ tó máa han tẹ́lẹ̀ kan ìgún wálá ẹ̀sìn kọ́ máa kọjá bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé aṣọ obìnrin ó máa tí ó ní sẹ́sẹ̀ fún wọn وخالف كثير من الرجال والنساء ما شرع الله لهم في اللباس وعكسوا الامر àtòdìjẹ́ lọ máa dámà wá ṣe wọ́n láwọn ń sọ̀sọ́ àwọn ọkùnrin wá ń wọ aṣọ tàwọn obìnrin aṣọ tàwọn obìnrin ta ní kó má délẹ̀ àmì ta ní kó má wọ́lẹ̀ tí ó sì sẹ́sẹ̀ ń bẹ̀ làwọn ọkùnrin wá ń wọ̀ aṣọ wọn wá jẹrà létí àwọn obìnrin ta ní kí wọ́n wọṣọ tí wọ́n máa balẹ̀ àwọn lo péńpé àwọn àgbà aṣọ ara wọn fàṣọ́rọ̀ nìsá yòkùsírínà síyábàhùn wọ́n wá ń gé aṣọ tí wọ́n kúrú wọ́n ń wọ ìwọ̀nba aṣọ péńpé kan wọ̀tẹ̀ṣẹ́bà rìjálù bí nìsá àwọn ọkùnrin náà dẹni tí ń fira wọn wóbìnrin bí wíwọṣọ wọ̀tẹ̀ṣẹ́bà àti nìsá bìrìjálù ọkọ̀ láàánà nàbí sallallahu ta'ala sallam òjíṣẹ́ ọlọ́run ní ibi ọlọ́run àti gbìyànjìnà sí kẹ ọlọ́run kọ́ máa bẹ fún al-mutashabbihina mina rijal bin nisa àwọn ọkùnrin tí máa ṣe bí obìnrin wà lè mú tẹ̀ṣẹ́bì àti mínà ní sábìrì jáde bẹ́ẹ̀ ní làwọn ọkùnrin nínú àwọn obìnrin tí máa ń ṣe bí àwọn ọkùnrin tẹ́ẹ̀rọ obìnrin míì ẹ̀ nímọ̀ pé obìnrin ni. ìtẹ́ẹ̀kàn fi mọ̀ ó ní aṣọ fífún gádígádí tí a máa ń há mọ́ra wọn lá. àníbi sallallahu ta'ala sallam ó tún jẹ́ ká mọ̀ wípé èèwọ̀ ni fọ́kùnrin láti lo gold kódà wọ́n rí òkà góòdù lára ẹnìkan tó fi sọ́wọ́ rẹ̀ fanaza'ahu fatoraha òjíṣẹ́ ọlọ́run wá já ó yọ fókì ó sọnù ọ̀kọ́ọ̀la ìyá àmìdù àhádùkún ila ila ila ila hujratin min nari jahannam fẹ̀jáàlù wá fi yádi èése tó jẹ́ pé látàyé ilẹ̀ ti so ògúnná gbòǹgbò kan tó jẹ́ ti já nàmọ̀ mọ́wọ́ tẹ́ ń fẹ́ kẹ́ padà darí síbi inú náà ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run bá sọ òrùka yẹn nù òjíṣẹ́ ọlọ́run bá pẹ̀yìn dà lẹ́yìn ìgbà tó pẹ̀yìn dà tán wọ́n sọ fún ọkùnrin yẹn pé kó zìkà támaka ìntàfin ìbíhà ọmú nǹka rẹ kó lò fún tó bá fẹ́ lò fún fàkọ́ọ̀là láwàlá ní mo fọlọ́n búra láàkóòdù àbàdà in tó fọwọ́ kan mọ́ láyé ọkọ̀ di tọ̀rọ àhúrọ̀ Rasulullahi sallallahu ta'ala wa sallam ní nǹkan tó di sọ ọlọ́run bá ti sọnù in ní nǹkan kan míì tí mo bẹ́ fi ṣe mọ́ bẹ́ẹ̀ láì yẹ pé àmìnà ọlọ́run ọ̀nà kan máa sàṣọ́wálẹ̀ ní ẹ̀ sọ́wálẹ̀ ní tó mọ̀ gbọ́tọ̀ ọlọ́run nínú àwọn nǹkan tó yẹ ká ṣàkíyèsí nínú sóràtù ẹ̀bàn wa àyà fifty sóràtù àyà thirty fifty nine obìnrin afẹ́kọ́bìnrin ó sọ̀sọ̀ kó sọ̀sọ̀ tó rẹwà níbàámu sí ìtọ́lọ́wọ̀n bá làkalẹ̀ nínú Quran àti sunata anabi sallallahu alaihi wasallam ló fi nabi ẹ̀wọ̀n anabi pa àwọn obìnrin láṣẹ yá ayọ́ anabi Ìrẹ́ ànábì. Ìwọ ànábì. Sọ fún àwọn ìyàwó rẹ̀. Ó dẹ̀ ní. Àti àwọn ọmọbìnrin rẹ̀. Àtàwọn ọmọbìnrin rẹ̀. Àti àwọn ọmọbìnrin àwọn olùgbàgbọ́ òdodo. Tóra àwọn kan sọ wípé ìyàwó ànábì ni. Òun náà lẹ̀ ń gbọ́ yẹn o. Àlùkùránì ó sì pé méjì. Sọ fún àwọn ìyàwó múmi ní gbogbo náà. Táyé ó fi tán. Náà. Pé kí wọ́n jẹ́ kí àwọn aṣọ jàláàbù wọn máa balẹ̀. Ọ̀hán. Èyí ni ó dára láti lè fi mọ̀ wọ́n yàtọ̀. Aṣọ tí wọ́n gbélé Gíní àtàǹkárá àtàwọn aṣọ kọ́lọ̀kọ́lọ̀ míì onu ni jàlìbáàbù yẹn ọya kí wọ́n má bàa yọ wọ́n lẹ́nu kí wọ́n má bàa yọ wọ́n lẹ́nu ọlọ́run jẹ́ aláforíjì oníkẹ́ nínú àdìs anábì sallallahu ta'ala sallam ó ní sinfani minali náà àwọn kan mọ̀ bẹ nínú àwọn ìran méjì àwọn ẹ̀kọ́ mọ̀ bẹ nù náà èyí tí mo fẹ́ lò ń bẹ̀ nínú ìran ẹlẹ́ẹ̀kejì ni ka afnamatil bukti bí ike ràkúnmí lórí wọn rí pẹ̀lú tí wọ́n la ya láàyè dẹ̀kólà lè jànà wọn ní wàlù jànà o wà láyà jídìnà rí àhá wọn ò ní gbóòórùn ẹ̀ wà ìnà rí àhá kódà òórùn àlùjànà láyò jàrù mímọ̀ sọ́tì kada wà kádà yóò jìnà tefe tefe tefe wọn ò ní gbóòórùn ẹ̀ torí pé aṣọ ń bẹ lára wọn bí aláìsí kódà ìhòòhò gangan ni wọ́n wà ẹ̀rọ àwọn lérè ìdíje ibi táwọn náà ti wọlé nìyẹn tó jẹ́ pé ojú ara nìkan sọ ọ̀nà ni wọ́n fi nǹkan lé àwọn ọmọ adámọ́ sì gbà pé ṣebí sport ni ṣebí sport ni kò tọ́ fọ́kùnrin bẹ́ẹ̀ kó náà sí òòtí ẹlẹ̀ to that extent ambele tàti káwá sọ pọ́bìnrin wọ́n sì ń fi ń rí àwọn ọmọ láwùjọ wa náà láti primary school láti secondary school àfi ilé ẹ̀kọ́ tí wọ́n ti gbọ́ ìsìlámù yìí gbọ́dọ̀ eré tó bá kọjá ń tipa obìnrin ká ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ṣe eré tó lè gbàbálé lára wọn tó jẹ́ pé wọ́n afurasí nígbà tó bá dàgbà eré tó wá mọ níwọ̀n tóbìnrin tó lè ṣe náà yóò ṣe lábẹ́ ọ̀ṣọ́ lábẹ́ ààbò tó dáa tí ò ní kú palaraba tí ò ní kọjá ẹnu ara ọlọ́run ọlọ́run kò fún wọn lágbọ̀ọ́yé gbọ́ o kọjá lè tẹ̀lé tọ́lọ́n ká lè tẹ̀lé tà nábì sallallahu ta'ala wa sallam wasalaamu alaykum rahmatulahi wa barakatuh. abẹ́ ọlọ́ọ̀bá kó bá a san àwọn ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamu alaykum rahmatulahi wa barakatuh.